أثر إباعة جلال هو النبي محمد وقعوا صحابة وقعوا أرامل وقالوا ومن تهيل على النبي صلى الله عليه وسلم كتب يوجد في القيامة أدرك في أدي أثره كل تعالى بدون كلام كما يعلم على منه كتير لمعة الاعتقاد الهادي إلى سبيل الرشاد للإمام الموفق الدين ابن قدام المقدسي عليه رحمة الله في أباك في شركيا كلمني ومن يرى أشراط الساعة قال المصنف رحمه الله ومن ذلك أشراط الساعة مثل خروج دجال ونزول عيسى ابن مريم عليه السلام فيقتله وخروج يأجوج ومأجوج وخروج الدابة وطلوع الشمس من مغربها وأشباه ذلك مما صح به النقل الإمام موفق الدين رحمه الله wọ́n bá ọ̀rọ̀ nípa pé gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ti wá láti ọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ wọn àyè sọ́nà tó ṣe pé ó ti ní ẹsẹ̀ ńlẹ̀ ní àdéhùn rẹ̀ gbogbo gbèrè àdéhùn sí ọjọ́ àdéhùn sàáwò. Ìdí ẹjọ́ ọ̀rọ̀ yẹn fún Mùsùlùmí òun náà ní kí ọgbà nǹkan yẹn gbọ́. Ṣé kí àlẹ́lẹ́ sọ yẹn o pé ọgbà gbọ́? Bóyá nǹkan tí èèyàn ń fi ojú èèyàn rí ni àbí nǹkan tí èèyàn lè fi ojú rí bóyá nǹkan tí ó ń kálaka ìdìbò ẹnu ni àbí nǹkan tí kò kálaka ìdìbò ẹnu. ògidì pé lọ́wọ́ sọ pé ànábi sọ sọ̀rọ̀ náà sí ìfẹ́rẹ́ rẹ̀ nínú ṣàdéhìsí rẹ̀ tòun tó kún fún yẹn náà ni kéèyàn gbà gbọ́. kéèyàn bá gbà gbọ́ ìṣòro ńláńlá fún yẹn ni. bí yẹn bá takò ìṣòro ńláńlá ni fún ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí sọ àlùmọ́ọ̀mù wọn kọ̀ọ̀kan dé tí wọ́n mú àwọn ọ̀rọ̀ kan wá ó ṣe pé ó ṣẹlẹ̀ sí alẹ́bí sọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ́lẹ̀ òun náà ni lílọ sí àlùfọ́rọ̀ wọn ni ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ nàbí ọ̀la ni wọ́n ta àti mẹ́lẹ́kùnmọ́ tí a sọ ní ìjọ ìjọ náà ní èmi wọ́n tún wá wọlé ńlá rẹ̀ nínú tí mùsùlùmí gbọdọ̀ ní ìgbàgbọ́ sí òun náà ni àṣùrọ́tò sáà àwọn àpẹẹrẹ píparí ayé àpẹẹrẹ pípé ayé ó parẹ́ ẹ̀rí pé nígbà tí Jibril alayhi salatu wa salam nínú hadithi ẹlẹ́ẹ̀kejì nínú arba'un ìfẹ̀dùmọ́mi náà rèé gbàtí wọn bá lẹ́yìn sọ ọmọ àlùfẹ́lẹ̀ tó gbére àwọn ìbéèrè lọ rẹ̀ ó ní fàkìdírí ní àìní sa ẹ̀kì ṣàlàyé fún mi nípa píparẹ́ ayé ẹnikẹ́ nígbà wo ni ayé ọ̀parẹ́ ní alẹ́ wọn dájú bèrè lóhùn ike mẹ́lìmọ́ kúrò àná àwọn mẹ́lìmọ́ kúrò àná wo àná mọ́ nínú Israel nígbà nǹkan tí à ń béèrè yìí ẹni tá à ń bi gan ọ̀mọ́ tó ẹni tí ń béèrè lọ́wọ́ rẹ̀ yẹn ni pé èmi tó béèrè lọ́wọ́ mi ẹ̀yìn mọ́ tó ìwọ jìbìrì tó ń sọ fún mi tòun tó fẹ́ lò lẹ́nu pé ó ní fàkùbẹ́rẹ́ ní àṣírọ́ àdìsáà tó ìgbà tí a níbi lóhùn ọ̀mọ́ wa ní fàkùbẹ́rù ni àmọ̀rọ̀ ọ̀sìn àmọ̀rọ̀ òun náà ló ń pè ní àṣùrọ̀ yẹni pé àwọn àpẹẹrẹ tí <clears throat> yóò ṣàwájú. <clears throat> ìyẹn ni àwọn àpẹẹrẹ tí ó ṣàwájú kí àlùkìyàmọ̀ tó dé òun náà ń pè ní àmọ̀ràn òun náà ń pè ní àṣùrọ̀ ní àwọn àṣùrọ̀ tiẹ̀ iná ni ìmọ̀mù wa fọkàn dé wọ́n ń ṣàlàyé kí nínú nǹkan tá a gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ni àṣùrọ̀ tó sáà àwọn àpẹẹrẹ píparẹ́ ayé àwọn àpẹẹrẹ yẹn ọ̀pọ̀ gan tí alẹ́sọ̀ lọ́wọ́ sọ́nà lò sọ nínú àwọn ṣàdéhùn rẹ̀ àkọ́kọ́ àpẹẹrẹ tí alẹ́sọ̀ lọ́wọ́ sọ́nà lò sàlàyé alẹ́sì ni bẹ́ẹ̀ ṣe tí ibi wọ́n ṣe gbé ní alẹ́sọ̀ lọ́wọ́ sọ́nà lò الذي يكون يكون آخر الأنبياء والمرسلين الذي يلي إذا الموجه الذي جاي الذي وأن بئست على والساعة كهاتين وأشار بالشباب بالسلالة والوسطى الذي هو ولم يجب ọ̀nà àtàdáàdà ọwọ́ tí wọ́n fi ń kìlọ̀ fún yàn ẹni bí ọwọ́ tó tẹ̀lé àtàǹpàpọ̀ wọ̀lúwú sọ àtọwọ́ ní bẹ̀rẹ̀ àárín ẹ̀wọ̀n bí ọwọ́ yẹn ti súnmọ́ra wọn tó ànábi wá ní ọlọ́wọ́ bá gbé mi dìde ìgbédìde mi àti ìgbà tí a yóò parẹ́ ànábi ní kàrà tẹ̀yìn ó dà yìí pé bí ọwọ́ mi ti mọ̀ nà yìí yẹn súnmọ́ra wọn ìyẹn ní kúkú parí ayé pẹ̀lú bọ́lọ̀ ṣègbè àlẹ́kọ̀ọ́ lọ àtọ́lámọ̀ dídé ọjọ́ àsìkò tó kún lọ́ra wọn. tìrẹ̀dí káwọn wo ni sìn àlẹ́kọ̀ọ́ lọ́wọ́ àlẹ́ sọ́nà ó ti jáde láyé ní ẹ̀sìn láti tẹ̀lé one thousand four hundred and four hundred and three kan bóyá four hundred àlẹ́ ti jáde láyé báyìí. tó eléyìí túmọ̀ ìpè àsìkò tí a fún wà yìí mo tó jẹ́ àsìkò tó tún súnmọ́ ju kí ju ti àsìkò tí a mẹ́sàn-án náà tó láwọn oṣù mi lọ. wọ́n ti ti jẹ́ kó yẹ kí wọ́n lọ ṣe gbé ohun dídí ó tún lọ pé ìparí ayé ó ti súnmọ́ lò. náà fáfi lọ ka bẹ́ẹ̀ sọ̀tò nàìjíríà àdìsọ́tò nàìjíríà sọ̀mọ́ àlùfẹ́lẹ̀ tí wọ́n lọ ṣe náà lẹ́bi iṣẹ́ tó dìde. ó wà nínú àwọn àṣùwọ́n tó sáà àṣùwọ́n torí àwọn àpẹẹrẹ ìwé àwọn tó sọ̀rọ̀ méjì àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe pé tó gbọ́rọ̀ ni wọ́n kéékèèké àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe pé kókóró náà ni wọ́n òun náà ni ńlá ńlá àwọn àpẹẹrẹ ipe àlùkìyàmà ti dé àwọn àpẹẹrẹ tó wá jẹ́ àpẹẹrẹ ńlá ńlá yẹn ni pé tí àlùkìyàmà ti dé sẹ́lẹ̀ yẹn tó àkọ́kọ́ nínú àwọn àpẹẹrẹ tó kéré òun náà ni kéré di àlẹ́ ìtọ̀ ẹ̀mẹ́rin mu ẹ̀mọ́fọ̀sọ díẹ̀ tó wá nínú kẹta gbọdọ̀ tó gbàgbọ́ bí mùsùlùmí ọ̀gbọdọ̀ máa ní iyèméjì lórí rẹ̀ tó wá ní nípìlú kòrúùjì dáadáa nípìlú kòrúùjì àtẹ̀jáà wọ́n ní gẹ́gẹ́ bí jíjáde àtẹ̀jáà ẹnìkan tí ń jẹ́ dàjáàlì tó òun náà jẹ́ ọ̀kan nínú àwọn àpẹẹrẹ tó ṣe pé àpẹẹrẹ ńláńlá ni fún píparẹ́ àlùkìyà náà bẹ́ẹ̀ tí mo ní ìgbésí ànábì àpẹẹrẹ kékeré ni tó àmọ́ nínú àwọn àpẹẹrẹ ńláńlá òun náà ni dídìde dàjáàlì tí dàjáàlì bá jáde bọ́ta. Sàlẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá ó ṣàlàyé nípa ọ̀rọ̀ dajjal wà á kúbára rẹ̀ ẹnìyàwó àdẹ́bí fún wa lórí ìké dajjal yẹn ti pé wọ́n jẹ́ fìtínà àdánwò lálá ni fún àwọn tó bá ń jẹ́ olùgbàgbọ́ níjọ́ yẹn tó wọ́n máa ń orúkọ pé lọ́sí àtẹ̀jẹ́ àlè ọmọdé fún orúkọ rẹ̀. المسيح الدجال ويكون المسيح الدجال ولن يعطاه من كتير مسيح الذي يمسح كل الأرض ẹnitó ṣe pé ẹsẹ̀ rẹ̀ yóò tẹ gbogbo oúnjẹ orílẹ̀ ayé náà yóò dé láàrin ọgọ́jọ ọjọ́ tí ó lò yóò ti tẹ gbogbo orílẹ̀ ayé yìí ẹni pé àdáwò tó gbé dé yẹn àdáhùn ló ti kárí gbogbo ayé ẹnu tí ò ní dé òun náà lè mọ́ta àti mọ̀dínà. sọ̀rọ̀ sọ̀rọ̀ àtọ́nà ó tó ṣàlàyé pé ní ọjọ́ tó ti pè é ní màfẹ́ òun náà ni pé mọ̀mùsó ìlàáyìn mọ̀mùsó ìlàáyìn wà ṣẹlẹ̀ ẹni pé ojú rẹ̀ kan yóò ti parẹ́ ẹni pé ojú kan ní òní tó afá mi ní ìyẹn pé ojú kan yóò dà nínú ojú rẹ̀ tó wọ́n ní ìtumọ̀ màsí ẹ̀sùn yẹn àtẹ̀jáàlì òun náà ni ẹni tó ṣe pé ó máa ń tan irọ́ di òdodo ẹni tó ṣe pé ẹni tó máa ń sọ irọ́ di òdodo ẹni tó ṣe pé yóò gbé irọ́ lọ́wọ́ yóò sì polongo rẹ̀ di òdodo wọ́n ní ìtumọ̀ àtẹ̀jáàlì lélẹ́yìí tó dàjáde yìí wọn máa ń fún gbogbo ẹ tó bá ti àyàkóyà tí ń da ẹ̀sìn ọlọ́run ọba rú wọn máa pè ní dàjáde tó àwọn tí wọn bá máa ń woṣẹ́ tó àwọn afọ ọmọ pè wọ́n ní dàjáde pé ẹni sẹ́ni yìí ó ti àyàkóyà tó máa tó fún òun máa nǹkan tó pamọ́ ọmọ pè ní dàjáde tó onígbé nínú tí ẹ̀ gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ni pé màtí ẹ̀fẹ̀dẹ̀ já ìtàn sọ̀rọ̀ yìí rẹ̀ yìí yóò padà wáyé tó ẹ̀rí pé nǹkan tí ó ti ṣẹlẹ̀ ni tí ẹ bá ti ń takò ẹnìyẹn ń takò ànẹ́bùsọ̀ àwọn àlùfẹ́lá nítorí pé kí ni àwọn ṣàdé ọ̀pọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ kódà àwọn afá àwọn ọ̀rọ̀ ṣàlàyé pé mùtàwátìrì ìlẹ̀ ni ṣàdé tó wá nípa ọ̀rọ̀ ẹ̀lọ́sí dẹ̀jáde tó yẹn tó tó bá ti lé nǹkan jẹ́ mutawatir yẹn pé rawahu adadun kathirun min as-sahaba àwọn tí wọ́n pọ̀ lọ́ọ̀ ni wọ́n gbà wá tó ṣe pé kò rọrùn wọ́n ní kí gbogbo àwọn tó ń gbà wá ìka wá bá wọn lórí pé ẹ̀rọ ni wọ́n ń pa tó Abdullahi bin Umar ọgbà wá tó bákan náà Ubadah bin Samit òun náà gbà wá Abu Hurairah òun náà gbà wá. حذيفة هنا الباوة أنس بن مالك هنا الباوة وبين يقلقوا صحابة جوشي بعد صدر النبي صلى الله عليه وسلم إيه النبي صلى الله عليه وسلم أدركوا إياه إيه تبايعوا إيه مسيح الدجال إنبوا kí wá كيواني في كنا yóò جوا ṣe láyé òun náà láti wá ba ìgbàgbọ́ àwọn èèyàn jẹ́ ni yóò wá yóò wá kó bá àwọn èèyàn yóò wá kó bá ìgbàgbọ́ wọn tó látara tó kí ni àwọn iṣẹ́ àwọn àwọn kọ̀wárì àlàáda tí ó lọ ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀ màtẹ́rẹ̀ bẹ̀rẹ̀ yóò jẹ́ nìkan tó ṣe pé tó bá dé àwọn nǹkan tó ṣe pé kò ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wọ́n ṣe látọwọ́ rẹ̀ tòun pé ọwọ́ àná ṣẹ̀dí pé láti òtún bá dé gbogbo àwọn kan tó ń jẹ́ nǹkan irúgbìn gbogbo àwọn dábàá táwọn èèyàn máa ń jẹ àwọn irúgbìn oúnjẹ táwọn èèyàn máa ń jẹ gbogbo ẹ̀ ní ìparí látara pé kí ni òjò ò ní rọ̀ òjò tí ó rọ yóò wá jẹ́ kí àwọn èèyàn kọ́ wọn gbogbo àwọn dábàá ló kú.

ipe wọ́n ti rí pé nǹkan sí yàtọ̀ kò sí ní pẹ́ náà wọ́n ti rí pé ó tó ti máa ràn padà tó gbogbo àwọn nǹkan tí ó bò tí ó sì bò padà gbogbo àwọn dábàá àwọn tó ti kú ó ti rí pé ó tún yí padà tó wọlé yìí yóò wá jẹ́ ìdílẹ̀ látọ̀dọ̀ náà fáwọn èèyàn ní pé tó ṣe yẹn yóò wá kó ìṣòro bá rẹ̀ pé a ah! ọlọ́run lè lé nílò tọ́wọ̀ tó àwọn èèyàn sì rí yóò wá ti san ẹ̀sìn tí wọ́n máa ṣe yóò ti sáré rẹ̀ fún wa tó àwọn yóò ti tẹ̀lé torí yóò ti mọ̀ wípé kódà ìdínà lánlá ni torí tẹ bá láwọn èèyàn lónìí gan tó ṣe pé ó parọ́ kan àwọn èèyàn jẹ́ tó parọ́ kan àwọn èèyàn jẹ́ kò rí kankan ṣe báwọn èèyàn ó àwọn èèyàn náà ti rí pé kò rí kankan ṣe wọ́n ti mọ̀ tẹ̀lé wọ́n lọ sí kòrí last ní sunday tọ́lọ̀ yìí tó wọ́n ń sọ fún mi pé ọkùnrin kan fọ́ wá láti pé asárági tó ti wà ní àbí láfíà di àríǹkà kàṣá wọ́n ní tó òun ṣe ni pé yóò ní òun òun ń ṣe ìwòsàn fáwọn èèyàn tí a bá kírísítẹ́nì ṣe máa ń ṣe òun tí wọ́n lajú afọ́jú òun gbé ara dìde gbogbo àwọn aláìsàn tó ti pẹ́ gbogbo owó sàn kí wọ́n pàdé òun àwọn ọ̀mọ̀ pé àwọn èèyàn ja láwọn mùsùlùmí olóhùn ọ̀pọ̀ wọn ja ọ̀sẹ̀ tó lẹ́mù yìí ó lẹ́kọ̀ọ́ olóòtúnọ̀dé ń gbé àwọn tó rẹ̀ àwọn tí wọ́n yẹ kó lè dìde àwọn tí wọ́n lẹ́sẹ̀ àwọn tí wọ́n ojú wọn pọ́ wọ́n lọ́ọ́ ti kó wọn bá mú síbẹ̀ lọ́tọ̀ ó ní nǹkan kan tí wọ́n tó wá ní ti òsì ó lọ́ọ́ wọn wò pé à ọlọ́run sọ pé àdíẹ̀ díẹ̀ náà ni àti bó lọ́lẹ́ ṣe nílé kù ni tó kọ́ ajé kúrò ilé yìí nìsín wọ́n á rí gbogbo ojú àwọn eléyìí ọ̀la ṣàrí òtí tó wá kún ọlọ́ tó wọ́n ní tẹ̀lé tó báwo ni ṣe rí nìyẹn tó irú ẹ̀ wá ní mọ̀tẹ́ ìṣọ̀dẹ̀ jáde àwọn nǹkan ńláńlá tí ó dánwò lélẹ̀ yìí lé pé ó wàá sọ àwọn èèyàn bí kékeré torí tí ó nìkan máa ń ọlọ́run ọba náà òun lẹ́ka ọba tó tàwọn ọlọ́wọ́n ọba wọn olóhùn fìyà jẹ wọn olóhùn kẹ wọn àyẹ̀wò ti pé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni. kódà ẹni tí ò lè ṣe ìdábẹ́ wa ló ń sọ báwọn ẹsẹ̀ rẹ̀ àwọn yóò ti máa ọmọ ìtàtẹ̀lé ètò ìpè kò sí ní kankan ṣe ògbédè tó bóyá ọ̀tá lówó àbóní kankan wọ́n ti ti máa ya tẹ̀lé káàkiri lórí eléyìí nítorí àkànṣe tó le jù lọ náà ni masiṣu dajjal náà ni ó dánwò òun ni anabi sallallahu alaihi wasallam ló fi máa ń sọ fáwọn sàhábà wípé inú nǹkan tó ti kó tó ń bà mí lẹ́rù fún yín òun náà ni masiṣu dajjal ó ní àwọn tí wọ́n ti dajjal lè bá o wà á ana ajidukum alayhi èmi ní ba èmi ní kojú ó ní wà nílẹ̀ ara akun bẹ́ẹ̀ ni ọ̀dùnrùkún àwọn tí bá sílẹ̀ àná yín ó ní wallahu khalifati alaykum tọ́ ọlọ́wọ́ bá ní sọ yín dé ọlọ́wọ́ bá tó fi yín lé ọlọ́run lọ́wọ́ kó bá mú sọ yín tó túmọ̀ sí pé Ànábì sallallahu alaihi wasallam gan òun gan kò mà ìgbà tí ọ̀rọ̀ ọmọ tí ó dàjà nìyẹn tí ó ṣẹlẹ̀ tí ó lọ́nà Ànábì fi sọ gbúrú àwọn ọ̀rọ̀ yẹn fún wọn kọ́dà àwọn sàhábà ní Ànábì sallallahu alaihi wasallam a máa ń sọ̀rọ̀ ọmọ tó ṣẹlẹ̀ jáde báwọn bí ẹ ti ń bẹ lẹ́yìn kíní báyìí ẹ̀wọ̀n tó ń bẹ ni pé ń bẹ lẹ́yìn ẹ̀yìn làbídò ó ń bẹ pé ń bẹ lẹ́yìn làbídò ẹ̀kúnlé àwọn báyìí tó yọ táwọn tó ń gbé so ó túbọ̀ sí pé àṣírọ́tò sá àdúrọ́tò ẹ̀ gan tí ànábì sọ fún ọkọ̀ mọ̀ sí ìdàjá ni wọ́n ń bẹ̀ so lẹ́yìn bàtà ànábì kú tán ni wọ́n tó mọ̀ pé àṣírọ́tò sá àdú àìkúbọ̀rọ̀ náà ni ike kìí ṣe àsìkò yẹn ní nǹkan yẹn ó ṣẹlẹ̀ torí ànábì sọ lọ́wọ́ àdàbọ̀ so nǹkan wọn sọ fáwọn yẹn pé mọ̀ sí ìdàjá kọ́dà lára pé kí ọlọ́run fi ṣọ́ àwọn èèyàn níbi aburú rẹ̀ làbẹ́ fi sọ fáwọn sàhábà ìgbésẹ̀ bá ti ń kírun inú kẹtẹ́ máa wá ìṣọ́ra kọ́lọ̀kọ́lá ní kó sọ iná rẹ̀ olóòrè ọ̀rọ̀ tí ń fi lè jẹ́ tó lóòrè ṣe rí nínú táwọn èèyàn fi máa ń sọ ẹni tó bá ti ní lọ́nkàlì tó lóògùn tó làwọn afáàfi máa ń sọ pé dàjíàlì lẹ́nu yìí tó kí máa ń pidán tó àyọ́ ní dàjíàlì rẹ̀ òun ni pé adáyẹrú náà ń yé dàjà rẹ̀ àdẹ̀fẹ́ ọlọ́wọ́n bá àdàrú àbájẹ́ tó nínú nǹkan tí máa ń kó ròyìn òyìn bá ẹ̀mí ọmọ ẹ̀rẹ́ ènìyàn òun ni nǹkan tí ìyẹn rí tí ti yí padà sí nǹkan míì kí ó sì máa ń mọ̀nà sí nǹkan yẹn tó gbà yí padà síbẹ̀ yóò mọ̀ sí pé ah, ṣe ti rí báyìí bóòlù ti rí náà lẹ́nu fi ni pé ẹ máa wá aṣọ tẹ bá ti ń kírun tẹ ti tàṣáhùdù tán tẹ sàtọ́látù tán tẹ ti a'udhu billah níbi nǹkan mẹ́rin so allahumma kẹ́wọ́n allahumma inni a'udhu bika min fitnati al-mahya wal-mamat wa min fitnati 'adhab al-qabr wa min fitnati al-masih ad-dajjal tó kẹ́mọ́ ẹ̀fẹ́ náà bẹ̀rẹ̀ òtọ́lọ́ fọ́nà yẹn níbi fìtínà màtẹ́sù lè jẹ́ tó ara ìṣọ́ra tátà náà lè fún wọn nìyẹn bákan náà àlẹ́bí sọ fún gbogbo tó bá máa ń ka sọ́ọ̀tùlẹ̀ kẹhàb áyà mẹ́wàá àkọ́kọ́ ẹni tó bá máa ń ka dáadáa àlẹ́bí ni ọlọ́wọ́ bọ́ ṣọ ẹnìyẹn níbi aburú mọ̀tẹ́ àdẹ̀jà tó ẹni náà mọ́ fọkùn sí ibi wọ́n fẹ́ ká gbọ́ níbí òun náà ni pé ká mọ̀ pé nǹkan tó ń pè ní mọ̀tẹ́ àdẹ̀jà nǹkan tá a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ni tòbí ìfẹ́ ọ̀rọ̀ pé lọ́rọ̀ yẹn pàtàkì gẹ́gẹ́ lásìkò yìí àwọn kan lọ tó ṣe pé wọ́n padà jáde bọ́ta ó ti pẹ́ náà ṣe pé àwọn afáàsì máa ń takò wọ́n tó wọ́n pẹ́ nìkan ní Abu Adiya Abu Adiya tó ó jẹ́nà tó dìde tó ṣe pé gbogbo ntí ọ wà nínú tíra hadithi nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim tó ń sọ nípa ọ̀rọ̀ mọ̀tẹ́ ìfọ̀dẹ̀já òun takò ó ní kò kí ń ṣe ẹ̀dá ní mọ̀tẹ́ ìfọ̀dẹ̀já tó wọ́n ní mọ̀tẹ́ ìfọ̀dẹ̀já yẹn ó ní kì í ṣe ẹ̀dá ó ní fìtínà ní ń jẹ́ bí àwọn aburú tí wọ́n máa ṣẹlẹ̀ òní ń jẹ́ mọ̀tẹ́ ìfọ̀dẹ̀já tó àwọn afásún náà ló kó bá wọn kẹ́wọn tó wọ́n takò wọ́n ṣe ìyẹn nìyẹn torí àtijọ́ tó wà yẹn nìyẹn àwọn èèyàn takò mọ̀sílù dẹ̀jáàlì náà tó ìgbà tí kan sọ ó ní mọ̀sílù dẹ̀jáàlì ó ní sátáláìtì <laughs> ní jẹ́ bẹ́ẹ̀ ó ní àwọn kìíní sátáláìtì kìíní kìíní agbada sátáláìtì yẹn olóhùn ní jẹ́ bẹ́ẹ̀ ó ní mọ̀sílù dẹ̀jáàlì náà tó àwọn kan ní íńtánẹ́ẹ̀tì ní mọ̀sílù dẹ̀jáàlì àbá tó aburú ni tẹ́fà burú làwọn kìíní yẹn kó aburú kó sínú rẹ̀ bẹ́ẹ̀ dáadáa náà wà ń bẹ̀ dáadáa fẹ́ kọ̀ sí ara mi tí ó dàjà ni kò sí dáadáa fẹ́ kan lára mi débi ní íńtánẹ́ẹ̀tì ní ìsìn àwọn àǹfààní ń bẹ́ẹ̀ náà bá burú ẹ̀ ti wà ń tó bó ni ó sọ̀rọ̀ ajẹ́ mọ̀tí rẹ̀ fi àyè tó àwọn tàwí rò burúkú tí ọ̀dà náà lè rú àwọn nǹkan yẹn wọ́n tí mo fi dápọ̀ àbúrò àdìyà òun náà máa yà wá lẹ́nu kíkẹ́ àbẹ́ni yìí ni àkọ́kọ́ ẹ̀ tí wọ́n tó ṣe pé ẹni yẹn gan ara ṣáàmù ni lọ́dẹ̀ àbọ̀ àbíyà rẹ̀ ara ṣáàmù ni òun gbogbo tí ó wà nínú àwọn hadith níbi ọ̀rọ̀ mẹ̀tẹ́rẹ̀ jà ọ̀tàkùn gbẹ̀yàn yẹn pé kò sí nǹkan tí ń túmọ̀ sí oní tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé aburú tí na ṣẹlẹ̀ náà ń na yẹn pé nítorí káyọ̀ dídẹ̀ ní kátà lè gbàgbọ́ sí i tó pé nǹkan tí ó ṣẹlẹ̀ kọ́dà lẹ́yìn tó ọgbà ọ̀rẹ́ sọ́nà ó tún ọmọ tí ó rẹ̀ jẹ́ débi pé àníbi ìrìnsá kíkó omi náà pa lábẹ́bí ìrìnsá ní ọ̀pá bákan náà ló dákú gbọdọ̀ ní ìgbàgbọ́ sí so alimami wọn kọ kò dín láti kẹ bí ọgọ́rùn-ún márùn-ún èyàn pé ó ti ń súnmọ́ nǹkan bí nine ó ti ti nǹkan bí nine hundred years náà lẹ́nu yìí kú ẹ̀ńtọ́ kan sí àtàǹkà yìí ọgọ́rùn-ún mẹ́fọ̀ ọdún ló ti lọ. ìwà àwọn nǹkan tí wọ́n ń pè ní pé ibi tí mùsùlùmí gbọdọ̀ jùmọ́ ẹ̀mí rẹ̀ tó gbọdọ̀ dáhà lójú tí wọ́n gbọdọ̀ ní èméjì lórí rẹ̀ òun náà ni ọ̀rọ̀ ìrẹ̀kọ́ lójú kẹ̀kẹ́ àkọ́kọ́ náà bákan náà wọn lò dúlẹ̀ ẹ̀yìnká inú bí ọdún gbọdọ̀ gbàgbọ́ òun ní ká lẹ́rẹ̀ ẹ̀yìnká ń bọ̀ wáyé yọ sọ̀ kalẹ̀ tó ẹ wà ọdún tí ẹ lè fi kọ́ ọ oníkọ́dà ẹ̀yìnká bí Maryam àlẹ́sẹ̀lẹ̀ fọyẹ́ kútùlù òun yóò pa mọ̀tẹ́sì dàjáàlì rẹ̀ yóò pa dàjáàlì tó kọ́dà àdúgbò àlẹ́sẹ̀ lọ́wọ́ àlẹ́sẹ̀ lọ́wọ́ ọ̀ sọ́ọ́ mọ̀tí ìgbàjáde yẹn sí ànábì sọ pé wọ́n pa á ti di ojú ọ̀nà kan báàbù ló ibẹ̀ ni ànábì yẹn tó ka ọmọ ní ọ̀pá sí tí ọ̀rọ̀ tó kílẹ̀ sáré sọ̀rọ̀ sọ́dọ̀ àwọn ìyẹn ju rẹ̀ tí ò rújú tó kẹ́lẹ́ tó wá dé lásìkò yìí kó ní ànábì sọ ò ní padà wáyé mọ́ tó ń tẹ́lẹ̀ yẹn sọ òun náà ní kíkọ̀ gba àdéhùn gbọ́ torí àdéhùn kílẹ̀ rẹ̀ àyà Qur'an òun náà ṣàlàyé rẹ̀ àmọ́ tẹ bá ń rí ọ̀rọ̀ àyà Qur'an wọ́n máa rí ọ̀rọ̀ lọ́mọ níbi ọ̀rọ̀ ọ̀hún kẹ̀yà ìta ilé ń sọ̀rọ̀ sí ìka wàrà kẹ̀kẹ́kà ìlàjà wọ́n ní àyà yẹ lẹ́nu àyà tó máa sọ pé ọlọ́ọ̀ni ilé ń sọ̀rọ̀ sí ìka mo ti pa ọ́ wàrà kẹ̀kẹ́kà ìlàjà mo ti gbé ọ lọ́dọ̀ mi ìjàmọ́ wà bá wọn pé ọ ìtumọ̀ rẹ̀ ni pé mo tàwọ̀ sí ìkà mo kùn ọ́ lóhun tó àwọn ọlọ́ọ̀ni mo kùn ọ́ lóhun wàrà fèrúkà ilẹ̀ ìyá má sì di ọ lọ́sọ́dọ̀ ìlú ọlọ́run sí ìkà ní kóńtà ń ta ọ̀kí àlẹ́ ìyá ó ní wọ́n lọ́ọ́ máa tàwọ̀ tó fi pa tó àwọn àyà yẹn làwọn ọmọ tó ń dúró lé ẹsẹ bá ló gba àwọn tó ń fa gidi tó ń sọ pé ẹ ànábì ní sáà kò ní padà wáyé mọ́ tó àyà tó lọ ń dì mọ́ lélẹ́ yìí kí ó ti kú ó ti kú tó ṣe bá ń dúró kókò ló ti kú ó ní wọ́n ti pa àbí ó láwọn àwọn ẹ̀yà àwọn àwọn ẹ̀ṣọ́ ìpa tó ọlọ́wọ́n á ní wàgbá wọ́n kàn má gbélé wù mẹ́rin wọ́n ti pa ọlọ́ni à wọ́n náà kọ́tẹ̀lú ní fúlọ́tì nìta ọlọ́ni wọn pa yàkínà lódodo wọn ò rí pa bẹ́ẹ̀ rọ̀fà ọlọ́wù ilé ìsìn kó kílẹ̀ sáré rẹ̀ ọlọ́ni mo gbé lọ sọ́dọ̀ mi ni ayà ni kílẹ̀ ṣẹ́ẹ́dẹ́ tó bá ń jẹ́ ẹni tí ọmọ ẹlẹ́sìn ọlọ́wọ́ bá tẹ̀ gbogbo nǹkan tó bá rújú tó ti gbé ó ti gbé ẹjọ́ ń fa ìtumọ̀ rẹ̀ nínú ayà kọ̀ọ̀hán òun náà máa ń pè yóò ṣùgbọ́n àlùmọ́júmọ́ni. عن يوهل المطلق يعني المفصل على يوهل المجمل على المفصل يحمل المجمل على المفصل يلقي أو رفي أبدا فمر على المجمل له تمني آه وتمني ولا تمني ọ̀dà àwọn àpò mẹ́wàá wà lọ́wọ́ ẹ̀jẹ̀ àpàlà síbi tí ọ̀rọ̀ ti kílẹ̀ ẹ̀wọ̀n ayé

tọ̀ ṣé pé àwọn ìdájọ́ ń ṣe kí ni àjọ fa ìtumọ̀ rẹ mọ́ra ọlọ́run wọ́n lè tàwọ́ fa aláwọ̀ tàwọ́ fa ẹnfúsú ìnáwó ti hà fọlọ́ ní èmi ni mo máa ń kun ẹ̀mí lóhun nígbà tó bá ti sáà fi kú ọlọ́wọ́n ni wọ́n lẹ̀ sí lámúyàmù ọ̀lẹ́dí làmùtẹ́mù èyí tí ò wá kú tí ò bá wọn tí ò kú ikú ẹ̀gbẹ́ ó ní pé tàwọn fa a máa jẹ oorun fa a máa ikú tọ̀ àwọn ló ń fa yóò mú wa lọ́rọ̀ àwọn olówó àwọn afọ́wà ní ọ̀dà ẹ̀sìn yóò kalẹ̀ ẹ wá síbi èyí tó clear òun náà ni almufassal wọ́n ní wà náà qatalu yaqinan ọlọ́ni wọn pa rárá ní ìtọ́jájú bal rafa'ahu Allahu ilayhi lọ́dún èmi ni mo gbé àlẹ́ ìta lọ sí ọ̀dọ̀ mi tó ní kí ọ̀rọ̀ yìí ó clear ike àwọn Yahudi wọ́n gbìyànjú wọ́n fẹ́ pa níbi ìrìnsà àmọ́ wọn ò rí pa ọlọ́run á ní kí ọlọ́run gbé lọ sí òkè lọ́dọ̀ ara rẹ̀ ọ̀nà fọ́nà ọlọ́pẹ́ yẹn pé wà láàkí ń ṣòbí aláwọ̀ adàrọ̀ yẹn rú wọn lójú ni ooru dàrú wọn lójú ni pé apàrọ̀ àwọn ẹlòmíì fún tiẹ̀ ọlọ́run ti gbé lọ sí ọ̀dọ̀ rẹ̀ tó gbọ́dọ̀ wá gbé lọ yẹn ọlọ́run wá ní ànábì Ìsá ní ń padà bọ̀ wá tùkọ́ ní ọ̀rọ̀ kùnrin ló kéré ẹ̀ sí ọ àdìsá lẹ́sọ̀ lọ́sọ́lá wá kílẹ̀ àdìsá nínú àwọn àṣírọ́ tó sáà nínú àwọn àpẹẹrẹ páyé ti ṣe tán tí ó parẹ́ òun náà ni nùdúlù ẹ̀yìn ta sádẹ́gẹ̀ ẹ̀yìn ta padà bọ̀ wáyé tòkè wọn rẹ̀ nìkan lónìí kó jáde ó ní àlẹ́gẹ̀ ẹ̀yìn ta kò ní padà wáyé mọ́ àwọn kọ̀ bí ẹ̀ ọkọ̀ bí lẹ́ pé ábúlé táwọn àti ẹ̀ ń fà yìí ni ìgbà wo ló bẹ̀rẹ̀ ìfáǹfà ọ̀rọ̀ yìí tó ń tẹ̀lé

mo ní bóyá tabaliwádìí yìí o àmọ́ tó fi lójú pé kò tẹ́lẹ̀ tòun tẹ bá wá sálẹ̀ dáadáa ẹni ó wá fẹ́ràn tẹ̀fíìrù tẹ̀fíìrù kílódé ń jẹ́ tẹ̀lifútù ó fẹ́ràn rẹ̀ bí nǹkan mi ni fíìsìláàlì fúnhàn tó mo ṣe gbé fóònù mọ́ kàn sí ni mo bá sí fíìsìláàlì fúnhàn ẹ wo àwọn ilé ẹni kà fún mi bá ka ẹni wá ní ṣe àyà yìí.

kọ́dà táwọn kìtẹ́ náà mọ̀ náà nìyẹn ó nígbà tí jésù bá dé tó kí ni wò ti dàrú papọ̀ ìgbà táwọn olórí ibú dé sínú àwọn mùsùlùmí náà lè tó wọ́n náà ní pé wọ́n wo ìgbé tí mọ́mú wọn fọ́pọ̀ sí ìdí wọn pariwo ibi ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó jí òtó ní o tí ẹ̀mí òtù gbọ́dọ̀ lọ́gbà ní òdodo ojú òtó ẹ̀mí òtù gbọ́dọ̀ lọ́gbà ní òdodo. هناك أرى خروج المسيح الدجال àti nùtúrẹ̀ ẹ̀yìnsá kúrà ànábì ní pé òun yóò pa yóò pa rọ̀sí ìṣẹ̀lẹ̀ jáde. bákan náà wọn kúrú ju Ya'juj wa Ma'juj. tó bákan náà inú àwọn nǹkan tá a gbọdọ̀ tó gbàgbọ́ tó gbọdọ̀ jùkú nínú ọkàn wa tá a gbọdọ̀ ní iyèméjì nípa rẹ̀. òun náà ni àwọn ìdí àkùrọ̀ àrùn sọ wọ́n pe àwọn dábàá kan ní يأجوج ومأجوج الله في سورة الأنبياء في أتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينزلون قلوا الله قلوا يعني àwọn yàjíjà tó máa dúdú yẹn wọ́n padà sílẹ̀kùn wọ́n ti ti bí wọ́n wà wọ́n jáde wá sí ayé tó bẹ́ẹ̀ ni tó bá ń dé ohun aburú ni àwọn oríṣiríṣi aburú àdánwò oríṣiríṣi náà ni wọ́n kó lé hẹ́dà àdábá náà ni wọ́n kó lé lóríṣiríṣi tó kó sí àwùjọ náà àwọn ènìyàn ó bẹ́ẹ̀ ní hadith tí a ní sọ̀rọ̀ sọ́lá ni wọ́n ṣàlàyé pé àwọn Yájújù àti Májújù yìí oní khalqun la yuhtihim illa Allah ẹ̀dá kan tó kọ̀ wá sí ẹni tó lè mọ òǹkà wọn. bó ti pọ̀ yìí tó kò sẹ́ tó máa wò ká wọn àfọlọ́wọ́ tó wọ́n kàn jáde wá sáyé náà ni wọ́n kàn máa lọ pé àwọn dábàá wo ni àwọn ewu ni àní àwọn ẹ̀dá wo ni àní wà á nọ yẹtọ̀lúnà ẹ̀lẹ̀ wọ́n gbáyé wọ́n gbáyé bákan náà wọ́n ẹ̀ṣọ́ búlẹ̀ níyà gbogbo tó bá ti kọjá tó bá wọn ra ìwọ̀n mú bẹ́ẹ̀ ni wọ́n mú bẹ́ẹ̀. tó lẹ́yìn náà wọ́n wá di pé ẹ̀rẹ̀ òfìtí náà wọn yóò di ayé ẹni tó gbúmọ̀ nǹkan yẹn náà wọ́n kálukú tó wọn wá omi kìkì àbúdá ah, wa gbogbo báwo yóò fa ọbẹ̀ òun yẹn yẹn <laughs> gbogbo omi odò gbogbo ẹ̀ ni wọ́n fa òun yẹn tí wàhálà yóò wá pọ̀ ní ayé ìyẹn túmọ̀ pé lára àwọn àṣùrọ́tò àṣà àwọn àpẹẹrẹ píparẹ́ ayé ni ọ̀kùnrùjù dáadáa so àwọn eh, ìyàdúgbò àti màdúdú yìí sọ afábílẹ̀ ẹ̀dá kan bí èèyàn lẹ́nu ara ẹni wọn kì í ṣe èèyàn rẹ tó ó dàjẹ́ ẹ̀dá ọlọ́run tó ti dàgbà yé tó bá kan náà ọ̀kùnrùjù dáadáa tó bá kan náà dábàá kan náà tó jáde jíjáde dábàá yẹn òun náà ni pé eh, tukẹ̀lé mọ̀kàn so dábàá yìí yóò máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ yẹni pé kò kí ń ṣe ẹ̀dẹ́ ìyẹn o àwọn ẹranko náà yóò ti máa sọ̀rọ̀ clearly báyìí ọlọ́run bá sọ̀rọ̀ fúlàtò lọ́wọ́ ní pé wáyé láwọn kọ́ ẹ̀kọ́wùlù ẹ̀yìn olúwa nígbà tí ọ̀rọ̀ ìmí ọlọ́run nípa pé máa pa ayé rẹ tó bá ti bẹ̀rẹ̀ báyìí tó ti tó àkàrájínà làwọn dábàá tán nílẹ̀ àrùbí dábàá kan jáde láti lọ lẹ́lẹ̀. تكلمهم يوم بعض فولا يدري ماذا تكلم به على يكون لما ولا يدرى على يكون لما يجوب عن يصو يرى بين وصو يرى يوم وصو حديث النبي وبيوا هيا قرآن وبيوا أمني تكلمهم يوم بعض يصو لأن ذلك dára gẹ́gẹ́ ni òun ní sọ̀rọ̀ yìí kí ní gbogbo irú àwọn èèyàn kan ọ̀rọ̀ gidi náà ni lórí ti ṣe báyìí dábà ah, ah, lẹ́yìn ah, irú yìí kan tó ẹ̀yin lẹ́yìn tó jẹ́ máa kírun èdè mi ò lè jẹ́ èdè mi lọ́dọ̀ ẹlòmíì ẹ ó lè jẹ́ ìkan mi lọ́dọ̀ ẹlòmíì kan tó kọ́ra wọ́n ń tẹ ẹgbẹ́ ẹ máa kírun ẹlòmíì lè rí ẹ máa réré kò sí tí ò lè jẹ́ ẹ̀yin tó tún gbẹ́ wọn àbí ẹ máa kírun ó lè jẹ́ bẹ́ẹ̀ náà tó irú ẹ̀yìn ẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn ẹ̀kẹ́yà láti kàn nìyẹn ẹ̀yẹ́kàn ẹ̀yẹ́kàn ṣe xayal ilẹ̀ tó kálukú kan imagination náà ní gbogbo yìí o tó léyìí ọ̀rọ̀ tẹ yóò clear ní ọ̀rọ̀ tí ọmọ sọ tó lọ́rọ̀ sọ ni pé وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم wọn ní tí a kó bá tó a kàn من الأرض لا تلعلاني تكلمهم ولهم طاغية صار نجوي nǹkan ọ̀rọ̀ kọ́mọ̀ ìgbéjà wà ní sọ̀rọ̀ yìí tọ́ ayé ṣetán láti kásẹ̀ lẹ́nu tó agbọ́dọ̀ gba irú àwọn nǹkan yìí náà agbọ́dọ̀ gba gbọ́ gẹ́gẹ́ bí alẹ́ sọ̀lá ọ̀sẹ́lẹ̀ bí ó ṣe sọ fún wa tó bá kan náà wọ́n tó ló iṣẹ́ ìpínlẹ̀ mọ́kànlẹ̀ rẹ̀ ha tó bá kan náà nínú àwọn nǹkan tó gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ní kí nípa píparẹ́ ayé òun náà ni pé òun wọ́n máa yọ ní mọ́kùnrin ha níbi tí ń ti ń wọ̀ òun wọ́n máa yọ níbi tí ti ń wọ̀ tó eléyìí ìyẹn ni pé gbàgbé pé òun yọ láti ibi tí ń yọ lẹ́sìn tó bá dé láàárọ̀ wọ́n ayé ti ṣe tán tí ó parẹ́ nù yẹnyẹn tó gbogbo eléyìí òun náà ni àwọn ìṣẹ́sí àbẹ́rẹ́ sọ̀rọ̀ sọ́nà tí ó gbà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ tó sì ṣàlàyé rẹ̀ fún wa àti tí Kùránì náà tí òun náà ṣàlàyé ìgbésà ṣe kókó tí a gbọdọ̀ gbọ́rí níbi ọ̀rọ̀ yìí òun ni pé iye méjì agbọdọ̀ jìnnà sí ọ̀la ìgbọdọ̀ jù kó mi ẹ̀ wa bí ẹni pàtó bojú rí báyìí náà ẹwà wọn sàhábà lẹ́bi tó ń tàn ti yàtọ̀ sí wa nìyẹn nítorí fi gba ipò lálọ́dọ̀ ọlọ́run òun náà ni pé àwọn èèyàn ṣe iyèméjì lórí bọ́lọ̀ ń ṣe ìtọ́lọ̀ bá fún àlẹ́bí sọ̀lọ́ àtọ́lọ́ wọn kì í ṣe iyèméjì lórí rẹ̀ nígbà tí jọ́ lọ́dọ̀ lọ́nà ẹ̀rí tí àlẹ́bí sọ̀lọ́ àtọ́lọ́ mú pẹ̀lú àwọn bá ẹ̀rí ọ̀kẹ́ àwọn mọ́nàlá àbúbákẹ́ mọ́nàlá ẹ̀lá bí máa wá Abubakar Siddiq ipò tó wà tó ju gbogbo mùsùlùmí lọ tó tó jẹ́ kó rí náà lè tó tó fi sínú ọ̀tọ̀ rẹ̀ lẹ́wà kí ni nǹkan òun náà ní ẹ̀ẹ́mán ìjọ tá lẹ́bi sọ pé mo lọ sí ìsọ̀rọ̀ yẹn ni pé tí mo lọ láti Mẹ́kà mo lọ Jerusalem láti Jerusalem yẹn ni pé mẹsìmẹsì àpsọ mo sì gbó sọ́mọ̀ lọ tó mo tún dé padà kó tó di pé ilẹ̀ mọ́ tó. Abubakar Siddiq bó ti gbọ́ báyìí ó ní bẹ́ẹ̀ ni kọjá kò sí ọlọ́rọ̀ rẹ̀ kò mú owó pé tó sì rọrùn báyìí kí ah, ọkùnrin yóò ti máa jẹ́ díẹ̀ díẹ̀ kò rí ẹ̀ kẹfẹ́ bí ẹ bá ti lò kí ọgbà rẹ̀ gbọ́ tó ẹ máa bẹ àá àwọn Abubakar ti ẹ̀ yẹ̀wò lẹ́ẹ̀mejì ó ní wàhálà ò parọ́ bó ṣe rí náà nìyẹn tó ntí Abubakar ti ju ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nu ìgbàgbọ́ ni ìmọ̀lù ni so òun náà ni pé àwọn náà bó ṣe gbọdọ̀ orí lọ́kàn wa nìyẹn gbogbo nǹkan tá à ń lẹ́bi sọ̀ lọ sọ́dọ̀ àmà ti sọ so afojú wa rí ni ààrí ni ó bára ká ìwà mu ni kò bára ká ìwà mu ni nítorí ká kàn wá náà lè fi sájà ti sá sọ̀ kìnìún ìwà ní bẹ́ẹ̀ ni kí wọ́n mọ̀ pé ìdí ń jẹ́ òdodo la lẹ́bi sọ̀ lọ sọ́dọ̀ àmà sọ̀ sọ̀rọ̀ tí wọn tó bá ta ẹ̀dà lẹ́sàn mọ́ ọ̀rẹ́ fẹ́lẹ̀ wàláyé ò tó bá ta ẹ̀dà lẹ́rì pé pé tó bá sọ̀rọ̀ fún ọ wàláyé ká yóò sì ṣẹlẹ̀ ó sì gbàgbọ́ ẹ bá wàá sọ́mọ́ lọ́dẹ wo ṣe sọ́mọ́ lọ́dẹ wo tẹ́lọ̀ àwọn àfẹ́lẹ́ pẹ̀ tòlọ́dọ̀ àwọn ẹlọ́lọ́wù wọn àbá àtọ́mọ́ lọ́dọ̀ àwọn onípa ó sì dàjẹ́ lọ lọ́wọ́ lọ́wọ́ kódà tó bá ti pé ìyá rẹ̀ bá ní kó pé ìyá rẹ̀ pé kọ́mọ ìyá rẹ̀ ní káwọn fi àjẹ́ ni ó dérí òun ẹ̀kọ́ òmìnir náà ti ń wo bẹ́ẹ̀ náà kò wọ́n kékeré tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o lọ́ọ́ nípa o àmọ́ ó ti gba àbáyẹ̀ gbọ́ náà nù ó ti di ẹ̀rọ náà ti dàjẹ́ lọ́rọ̀ rẹ̀ nù. tó fẹ́ lọ yìí ọgbọ́dọ̀ lọ ọgbọ́dọ̀ lọ lú wo ló ní òtún ní dèlú so bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn níjọ́ kan bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ fẹ́ fi ṣe ìpèjú kẹ́sìlérí báwọn èèyàn ti máa ń gba àwọn èèyàn gbọ́ tó tó àti kí ló wá dé tẹ̀ lè gba àlẹ́ ìtọ̀lọ́ tó láwùn bẹ́ẹ̀ so níjọ́ kan sọ̀rọ̀ báwọn ní ìlú fi pọ̀jù ó sì báyìí náà kankan wàláì ti bá kàn lọ́wọ́ báyìí fóònù ṣéwù rẹ̀ wọlé ni ṣéwù rẹ̀ kọlù rẹ̀ wàláì ó ti bọ́ bá tà ó ti kúnlẹ̀ wọ̀ níbi orí dìbò ẹ̀ fún mi tó wà á tó gbàtọ́ wá ní sí ìkọlù tán wájú wájú ògbó á á ẹni yóò fi ń yá ìyọrin á ó ní bóun fi ń ṣe lójú rẹ̀ gẹ́gẹ́ lẹ́nu ó ti lẹ́yìn rẹ̀ o nítorí ọ̀ ní àà wọ́n ní àtọ̀ ah, ah. ah, ọlọ́run lọ́ba ti bẹ̀rù báyìí ni bóòlù ọlọ́run ọba ti rí sàtọ̀ ọlọ́run lọ bẹ̀rù dé lẹ́wù yìí bóòlù ni, ọba ti rí sẹ́wọ̀n kan tó àwọn kan náà ní wàláì pé ìkọ̀ ìwé ṣeré nìyẹn àwọn kan ní wọ́n ní ìgbàgbọ́ tí ẹ̀ dá ọlọ́run báwọn tí ì sàtìlẹ́bí ọlọ́run kọ́lọ̀ wọ́n sì ní ìgbàgbọ́ ní wọ́n dérú lẹ́kùn tó kí ló wá dé tó yẹ pé ànábì wa sọ̀rọ̀ wọ́n wà máa ń yẹrẹ rẹ̀ wò ó ṣe á ló ń tìlẹ̀ alẹ́ rí lè báwọn tó ah, tìlẹ̀ rí lè báwọn wàá náà wọ́n yẹ kó kílẹ̀ sí ẹ̀ pé ọlọ́wọ́n kó ní àlójà ìrírí àwọn ẹ̀lẹ́ nìyẹn ìgbé ẹ̀ ìgbà náà kì í bọ́ kílẹ̀ rẹ̀ bẹ̀ kíùlì kílẹ̀ ó lè sọ fún yín tí wa tó ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ títí ó ní àwọn ológun bí àgbẹ̀rẹ̀ kan ẹ wú ẹlòmíì tí mẹ́díkù dọ́kítọ̀ bá prescribe nǹkan kan fún un tó sọ fún mẹ́díkù dọ́kítọ̀ pé nǹkan báyìí ẹ má jẹ́ mọ́ o wàlá ẹ̀kọ́ ní déédéé rẹ̀ lọ́la ayé rẹ̀ tó lọ́ gbà tó wá ní kéré náà dọ́kítọ̀ tó ní kí wọ́n kí wọ́n déédéé rẹ̀ lọ tó alẹ́sọ̀ lọ sọ́dọ̀ wà fún pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ wọ́n máa tún yẹ òkè ẹ̀ ẹ́ àìmọ̀jọ pàtìsì nǹkan gbà ìjẹ́ kí ní yẹ gbọ́dọ̀ bára akáyè mọ́ lákàyè wo ìwọ́n ní gan tí ó bá mú tó kò kọ́kọ́ nílẹ̀ akáyè náà nígbà tí pé wà ní ọ̀rọ̀ bára akáyè rẹ mu tó o gbúrò àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó o pọ̀ ní àwùjọ àwọn èèyàn tí pé tí ẹ bá ti ń wò ó mọ̀ pé hmm, ara àwọn yẹn ọ̀nà táwọn yóò káàkiri ní bí orí ìgbàgbọ́ délé tí ò ní gbé tí máa ń ìjọba náà làwọn èèyàn sàmọ́ ń bá àwọn èèyàn pọ́n tó àfi kí ó kálukú kó mójútó ìgbàgbọ́ rẹ̀ kó mójútó ẹ̀sìn rẹ̀ tó kó sì máa yẹ nǹkan tí ń ṣe wò tó àwọn nǹkan yìí ìmọ̀mọ̀ wọn fọ̀fọ̀ sí wọn ní àṣùbá ọ̀dàlíkà mímà sọ àbèyí ànákìlò kó dàtà àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn tó ṣe pé nákìlò ẹni pé ẹ̀rí tó wá fún sọ́ọ̀ṣà ọ̀lára àti àlọ́sọ̀dọ̀ mẹ́sàn-án wà fún yà tó kí ẹ̀rọ pé á tó kí ẹ̀rọ pé àlẹ́ ìrọ̀ sọ kẹlẹ́ yìí tó dé bá ti mọ bẹ́ẹ̀ tó ti fi ọ̀rẹ́ kí wọ́n gbà gbọ́ tó lè ní àwọn àṣọ tó sá àlùkùbọ̀rọ̀ àlẹ́ tó wá sọ àwọn nǹkan míì náà tó dé àwọn àṣọ tó sá àlùkànnà àwọn àpẹẹrẹ píparẹ́ ayé ara rẹ̀ ní kẹsìrẹ̀ tó lè sá àlẹ́ obìnrin pọ̀ bò háyà alẹ́ bí wọ́n ní pé obìnrin pọ̀ dé wípé ọkùnrin kan yóò máa jẹ́ obìnrin fifty ìjọba kan obìnrin fifty ẹ̀rọ ọkùnrin kan obìnrin fifty ọkùnrin kan wọ́n á lè ṣe oríṣi kan wà ní ẹ̀ so ẹnìkan ẹnìkan ọkùnrin kan sábà ń pè é pé ọkùnrin ẹrọ ọkùnrin bíi ti ẹsẹ̀ rèé káàrọ̀ ọkùnrin bíi ti ẹsẹ̀ rèé ọkùnrin kan so ànábìnrin ẹbí ẹ náà ara àpẹẹrẹ ìparí ayé ni ara àtìmọ̀tán ayé náà ni tó bákan náà ara àtìmọ̀tán ayé òun náà ni pé àwọn obìnrin ò ní ní ìtìjú mọ́ ò ní ní ìtìjú wọ́n máa rìn ní òwò wọ́n ti láwọn awẹ́wò ẹ̀rí wọ́n kọra kalẹ̀ wọ́n ti gbàgbọ́ àwọn ti bẹ̀rù nù pẹ̀lú ẹ̀rọ wo ló ní yìí wọ́n náà tó kó kọ́ máa wo àwọn obìnrin àdúgbò rẹ̀ tòun ni wọ́n bu báyìí wọ́n bọ́ gbogbo ẹ̀yìn ọgbà apá wọn ó fi kalẹ̀ kò sì ní ní wọn lára pé àwọn tí ò wọ ara wọn kalẹ̀ nígbà wọn gbà pé ń jẹ́ òwò ẹni tó gbà tó sí ìdí ara wọn kalẹ̀ tó pé ìgbà táwọn bá sí ìdí ara wọn kalẹ̀ náà ni ìgbúdọ̀ àwọn kan yìí àpẹẹrẹ píparẹ́ ayé ni àtúbọ̀tán ayé ni alẹ́sọ̀ tó náà tó sọ pé lára nǹkan tí tútù máa ń ṣẹlẹ̀ òun náà ni pé ẹ kàn máa rí àwọn èèyàn ó sì máa para wọn òun ó sì máa pa ìyẹn ẹgbẹ́ wọn tẹ bá ti di pé kí ló tó fi pàkó ní níbi kankan ẹ ní rírí nǹkan kan pàtàkì fún ọ tí wọ́n kàn máa para wọn náà ni tí wọ́n mú nǹkan tí ń ṣẹlẹ̀ láyé lóde òní náà lórí ẹ̀rọ fi yẹ kó kálukú kó máa di ẹrù rẹ̀ kalẹ̀ kó máa di ẹrù rẹ̀ kalẹ̀ ẹrù àlùkìyàmà ẹrù nù tààrí tó àmọ́ kó tó parí ayé gangan tí o lọ wà yẹn ìdáná ṣàkóso yẹn ìdá sàmà òun ṣàkóso ẹdínlẹ tilẹ̀ rọ̀bì yà ọkọ sọmọ wà fàyà èèyàn ò tí ì ṣẹlẹ̀ torí àti èrè máa ṣe ìṣẹ̀dá lòdù rẹ̀ ń ta ò tí ì ṣẹlẹ̀ òun ò tí ì máa yọ ní tí ń wọ̀ tuntun gbúra nǹkan ẹ bá ṣẹlẹ̀ tán. tí tẹ̀lé òun náà kí sẹ́wọ̀n fà yà kí òwe ó dàrú tó ẹ̀hẹ́n tó kọ́ àná tó lé ìgbà tí nǹkan yóò máa ṣẹlẹ̀ gbogbo àwọn tó ń jẹ́ ka wọn kó lórílẹ̀ ayé lásìkò wọn àlẹ́bí atẹ́gùn kan fẹ́ atẹ́gùn bá fẹ́ yẹn yọ gbẹ̀mí gbogbo àwọn tó máa jẹ́ mi rẹ̀ yẹn wá yẹn tó wá bẹ̀rẹ̀ àlẹ́bí ayé yóò ní parẹ́ àwọn èèyàn búrú ọ̀sẹ̀ kú mẹ́rin àwọn táyé bá parí lọ lẹ́nu tó kọ́nà kó máa di kí àwọn ẹ̀lú wọn. tó náà ní pé àwọn mùsùlùmí alẹ́bí kí á kíyèsí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà wa tó lọ́rọ̀ àtìkọ́kà wa ọ̀rọ̀ àkíyàmà wa ni. ẹni tó gbọ́n kẹta ń ka yé èsì tó yóò ní fojú rí mi ìyẹn ti gbọ́dọ̀ gbàgbọ́ ẹ wá wọ pàtàkì ẹ wá rí àwọn tó ń takò kínní yìí lókè mẹ́sẹ̀kì táwọn gbé lọ́wọ́ rẹ̀ ni pé gbogbo tí ó wà nù èyí tí a ń tẹ́lẹ̀ ká gbà gbọ́ lù ló làwọn ní pé ẹ gbọ́dọ̀ bá gbọ́ ẹ gbọ́dọ̀ bá gbọ́ irọ́ ni tó òun náà ni àtúkọ́ mi lè kó ṣọ́ra kó ṣọ́ra kí mùsùlùmí ó ṣọ́ra gbogbo àwọn afọ abúlábúlá yìí àwọn afọ olóògùn àwọn afọ olékeré kí wọ́n ya jìnà sí wọn jìnà sí wọn àwọn afọ aládàlá tù àwọn afọ àjọ ìjọ gbogbo ẹjọ àti kí wọ́n jìnà sí wọn ọ̀la àti kí wọ́n jìnà sí wọn àwọn gẹ́gẹ́ tí àwọn náà lò kí wọ́n jìnà sí wọn àìsí bẹ́ẹ̀ ọ̀la ìwọ́n gbìyàn wọn náà lọ́wọ́ wọ́n gbìyàn wọn náà lọ́wọ́ nípa kó ń ṣàlàwà níbi ìyá náà kó ń níbi ìyá yìí tó ṣàrẹ́kà wà wọn ṣúndì أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. نعم. شكرا لكم. when someone is explaining Sunnah for a sister, and the sister said that she was, I mean, she needs to be using the hijab. He said, our parents don't buy it for her. Please, can the person that explained the Sunnah for her buy it for her? With the hint that he did, he did for Allah's sake. Now, wọ́n pẹ́ tí ẹ̀rọ ń ṣàlàyé ẹ̀rọ ẹ̀sìn fún obìnrin. Tò wọ́n ṣe lẹ́bùn pé ọlọ́run ní kọ́ gbọ́ ọ̀rọ̀ àṣìjẹ́ àbùbí bu ara gbogbo ẹyẹ. Àwọn tí ń sọ náà ni pé àwọn òbí wọn ní ra fóònù ètò ṣé yẹn lè rà fún un iṣẹ́ ilé yẹn gbọ́dọ̀ ṣàkíyèsí irú àwọn ọ̀rọ̀ rẹ̀ ìyẹn gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ kò sí nǹkan tó burú ní kéèyàn ó ṣe dáadáa sí èèyàn àmọ́ òpínyàn tèmi lérí irú nǹkan báwọn ó lè yàtọ̀ sí tẹ̀lé níyàn òun ni pé máa ń fún un lákọ̀ọ́kọ́ tèmi ń ra bàtà ọmọdé tí wọ́n rówó ra bàtà sotí nǹkan yẹn bá jọ lójú tó bá mọ pàtàkì rẹ̀ kọlọ̀ lè wá owó kó tu owó jọ kọlọ̀ rà á fún ara rẹ̀ ọmọdé tí ń ra bàtà ọmọdé tí ń ra nǹkan ní tó bá fẹ́ rà náà tó kó tu owó jọ kọlọ̀ rà yín náà tó kéṣe dandan ni pé ẹsẹ̀kẹsẹ̀ tó bá ń sọ fún ẹnìkan mọ́ra ń hùn tó kó tu jọ wọ́n àwọn ẹgbẹ́ lẹ́yìn oṣù mẹ́ta báyìí àkọ́kọ́ tó kọ́ jẹ́ pàtàkì ni pé kí àníyàn kọ́kọ́ tó kọ́ dúró láti fẹ́ ṣiṣẹ́ káníyàn dúró láti fẹ́ ṣiṣẹ́ tó ntí ẹ bá mọ ẹ òkè òkèjì kó mọ kó làkọ́ wáyé kó wá ra ẹyọ kan yẹn tán ẹ̀ ọlọ́wà ni wá ti ti kí ni òtún rà fún fún ọ ìdẹ́lẹ́ náà ó lé ojú ẹgbẹ́ ní táwọn àjábùdó lé ẹni áà wọ́n fẹ́ wọ́n fẹ́ wáyé ní ṣètò ọlọ́ọ̀ wọ́n fẹ́ fà wọn tó dípò ṣe pẹ̀lú pé òun ló fẹ́ lọ́rọ̀ ló ṣe fúnra rẹ̀ tó ti jẹ́ ti ọlọ́run yìí tí ẹni tó ṣe kókó ìpìlẹ̀ nínú ẹni pé àkídà kọ́mọ ẹ̀bọ kó yé ìtumọ̀ sọ́ọ̀dì kìfèrí kó yé kéde dáàbò kékeré ọlọ́run ó yé ọmọ kákéde ó yé ọmọ ogun tí ọ̀dà fún ọmọdé díẹ̀ ọmọ kókó kọ́ mọ̀ pé abúlé àwọn nǹkan yìí kó dáa mọ̀ bá abúlé rẹ̀ yìí nípa ilé kò dáa fún ọmọdé kan kéde jáàbù làwọn kọ́ ọ̀rọ̀ àjáàbù fún wọn níbi òde òkú yá ń gbé lọ ẹ̀ẹ́ tí o kò mọ̀ pé ló àbí ọkọ̀ òkú yá ń gbé lọ ń gbé lọ jẹ tó kọ̀ pé àlọ́ ẹ̀yìn wá òkú kékeré kó gbọ́ yé náà ló ti kọ́ gbọ́yé àwọn àjá àbùkù náà ni tó túmọ̀ pé ayé ayé le pẹ̀lú ìjáàbù nígbà pẹ̀lú ẹ̀rọ ayé àwọn ọmọ ọmọ tẹlifíṣàn àwọn ọmọ tẹlifíṣàn àwọn kìnnìkan náà àtàwọn ìyá àjẹ́ ń bẹ láyé báyìí ìjáàbù ti mẹ́lọ́ rẹ̀ tó àbí ẹlòmíì náà kọ̀ mọ̀ àbí ìjáàbù náà ń ní boyfriend káàkiri pẹ̀lú ìjáàbù tó nítorí àwọn kankan tó yẹ kó jẹ́ nǹkan àkọ́kọ́ tẹ́lẹ̀ ìjáàbù ti kọ́ ra àkúrà fúnra fúnra rẹ̀ kó gbìyànjú kó fi rà á tó wọn lọ ìgbà tí kìíní wá ní láti pé bóyá ìrẹ́ni pé nìyí ọbẹ̀ ìṣèlú sọ fúnra bàtà yẹn gan mo gbọ́dọ̀ pẹ̀lú pé eléyìí ò ní bàtà ara o ẹ̀yà ló wọ́n tó rọ́ bàtà three thousand rà tó wà lè rí ìjáàbù rà pé ẹ̀sán jẹ́ nìyí o tó wọn lọ ẹ̀. Always after we are how do we supposed to hold our hands while studying, while standing náà wọ́n bẹ̀rẹ̀ pé báwo la ṣe máa ń gbé ọwọ́ lé ẹran nígbà tá a bá wà lórí rẹ̀ tó wọ́n ni pé ìyá lè gbé ọwọ́ ọ̀tún ọ̀dí ọmọ ọwọ́ yìí kí o gbé lé ọmọ ọwọ́ kejì tó ní o gbé sí àyà náà èmi èyàn ti lè di báyìí mú ọ̀nà mẹ́ta náà lè wọ́n bọ̀ wá sí ọ. olùbẹ̀rẹ̀ ìdá ìgbà kan náà kúrò káyọ̀ báyìí lánà ṣọ́kùnmọ́ láàrin kẹ̀lẹ́mọ́ ẹ̀ńdà mùsọ́lù ọ̀sọ̀lá àfẹ́ wàjúbá ọ̀rọ̀ ìfúnfọwá ìdí. ó kọ́ pàtó kàn yín ni ó kọ́ pàtó kàn yín ni wọ́n ní kí n ṣàlàyé pé kí ni àwọn kan pè ní àtàn níbi àti ìwà ìjìbáàlì sọ àti fara ìdàmí ẹ̀fara ìbìnrin àfẹ́wé kìí ṣe dáàbì sọ́ọ̀bì ni tó wọ́n ní ibi ń jẹ́ arkan níbi wọn onílẹ̀ àwọn eegun bíi ìdúró onígun òun ni dúdú láti kí fáti àwọn orígun òun ni òun náà ní kílé orí orí irú àwọn yẹn ni pé téèyàn bá fi kalẹ̀ téèyàn ò ṣe ni ó dá padà ní ẹni tó ń kí ọ nísìnyí wọn á ju orígun kan kalẹ̀ níbi ọ̀rọ̀ tó bó ti bẹ̀rẹ̀ báyìí ó ti tàbí ọ̀sẹ̀ ìrọ̀rùn tán ọkọ̀ ìgbàgbé tó lọ́tọ̀ fàáṣẹ́ hàn ní. ìtọ́ka kí náà ni pé wọ́n là ń sori náà lè ní sọ́nà lábẹ́ kó tọ́ wá rùkú. irú ẹni yẹn tí bá ti ń ba lọ ó ti rùkú ó ti forí pẹ̀lú ọmọ irú ẹni yóò ra ìgbìnà yóò ra fira kankan yẹn lẹ yóò wá ké fati àmì yóò ké sórọ lọ́tọ̀ ẹ̀fọ́ lẹ́yìn ìgbà yẹn tó bá parí báwọn lọ́tọ̀ wá ṣe bàbí ìwọ̀n rẹ̀ ti lé nìyẹn tó iná pè ní wàjibá ìmọ̀nà àwọn kan ṣe pé ó tú láti lórí ìrùn kéèyàn ó ṣe tó òun náà ni wọ́n pè ní pàrọ̀ bíi kíkẹ́ sórọ̀ lẹ́yìn fásíà tó wàjibáàtì ni tó rígbósókè nínú ìrùkú wàjibáàtì ni tó gbà ìgbósókè ìjòkó níbi ìforíkalẹ̀ wàjibáàtì ni pẹ̀lú àwọn ẹ̀rọ nìsín tí wọ́n bá gbàgbé rẹ̀ náà ìlú yẹn ìwọ̀n ọ̀bànújẹ́ èèyàn dá padà ní nǹkan yẹn tọ́ àwọn tí ẹ bá mọ́ lọ́ọ́ fi kalẹ̀ ènìyàn lẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ tó ọ̀rọ̀. فرائض واجبات كالكلام الواجب كالفرض والله اعلم kẹ́ni yẹn wọ́n jáde kọ́ wá ẹni tó béèrè ìbéèrè ẹni tó ń béèrè ọ̀rọ̀ ṣéka díẹ̀ kọ́ wá ń bí tó bá ṣe tán náà tó bá ṣe tán.